orúkọ olúwa ilé ìṣọ́ agbára olódodo sáwọ bẹ̀rẹ̀ ó sì yè lágbára ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò mí àtàwọn àtàwà ní iléeṣẹ́ orísun tẹlifíṣàn yìí yíyè náà ni tiwa bí ọdún yìí ṣe ń lọ sí òpin wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́ lágbára ọlọ́run ohun rere tá a kó wọnú ọdún yẹn two thousand and eighteen ìkọ̀kànnù rẹ̀ a ní fi ṣòfò dànù bí ọdún tuntun ṣe wá ń súnmọ́ wa tó wà àwa náà súnmọ́ ohun rere ta a lérò láti ṣe nínú ọdún yìí tọ́lọ́run ò tí ì fún wa ní orí ọ̀fẹ́ láti ṣe yálà bóyá nítorí ìdáàbòbò ẹ̀mí wa bóyá nítorí ìdásí wa fún ìdí kan àti ìdí kejì tí ò farahàn ní ọdún two thousand and eighteen lágbára ọlọ́run two thousand and nineteen ọlọ́run àkọlé yín lọ́wọ́ àkọlé mi náà lọ́wọ́ eléyìí náà ni mo fi ń kí wa káàbọ̀ sórí ètò yín ètò wa akínyín ti gbogbo ọjọ́ ìsinmi pẹ̀lú èmi ọmọ yín Abíọ́dún Ọláyíwọlá ẹni tí gbogbo ayé mọ̀ sí MC Abbey èṣù òní mi bàbá gba fídà iléeṣẹ́ Orísun tẹlifíṣàn yìí bẹ́ẹ̀ ni a ti tún kalẹ̀ lọ́sẹ̀ tòní. tó adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá pàápàá jùlọ ẹ̀yin olólùfẹ́ ètò akíyín tí gbogbo ọjọ́ ìsinmi pẹ̀lú èmi ọmọ yín MC Abbey nígbà tí a máa dágbére ní orí ètò léyìí tí ó kọjá lọ yìí a ìbéèrè sí afẹ́fẹ́ Eh, lára àwọn ìbéèrè tá a nà sáfẹ́fẹ́ wọn gbogbo ọ̀pọ̀lọpọ̀ àtẹ̀jíṣẹ́ tí mo rí gbà lórí Facebook page mi akínyìn tí wọ́n ti ń fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ mo rí pé gbogbo ẹ̀ pátápátá gbogbo ẹ̀ kò ní address ibi tí ẹ̀ ń gbé ẹ̀ fi sí orúkọ yín ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ò tiẹ̀ fi sun name sí ọ̀pọ̀lọpọ̀ ò fi orúkọ sí ṣùgbọ́n lára àwọn bíi mẹ́ta tí mo rí pé wọ́n tó díẹ̀ mm, mo kọ̀ rárá pé ẹ jẹ́ ń fi àánú fa àwọn eléyìí jáde a ju ìbéèrè sí afẹ́fẹ́ ní ètò táyà ṣe kọjá wípé ní ìjọba ọba Solomoni olóyè mélòó ni ọba Solomoni ìjọba lé lórí olóyè mélòó ni Solomoni ìjọba lé lórí ọ̀pọ̀lọpọ̀ ló dá mi lóhùn ṣùgbọ́n àwọn èyí tí mo rí àǹfààní láti kọ sílẹ̀ láti ọ̀dọ̀ eh, arábìnrin Mrs nífẹ̀mí jùmọ̀kẹ́ wọn ò fi àdúgbò wọn sí i àwọn sọ wípé ìbéèrè tí àwọn fi ránṣẹ́ ni wípé wọ́n ní olóyè tí Solomoni jọba lé lórí òun náà ni ẹgbẹ̀rindínlógún ó lé ọgọ́rùn-ún five hundred and fifty five hundred and fifty àwọn náà ni ẹ̀dá àkọ́kọ́ tó kọ́kọ́ gba ìbéèrè yìí bákan náà àtẹ̀jíṣẹ́ kejì tí mo tún máa kà síta arábìnrin mi ṣe búkì pópóọlá àwọn náà fi àtẹ̀jíṣẹ́ wọn ránṣẹ́ wọn ní olóyè tí solomoni ìjọba lé lórí méjìlá ni wọ́n méjìlá ni wọ́n wọ́n ní tabaka first king five ká wá lọ sí verse sixteen ẹ̀ ibẹ̀ la máa ti rí ìyẹn jáde níbẹ̀ tó arábìnrin ìyáàfin fọláṣadé tolúwa ni àwọn náà sọ pé méjìlá ni olóyè tí Solomoni jọba lé lórí ṣùgbọ́n lẹ́ni tó gbà òun náà ni arábìnrin Mrs. Buki ah sorry ẹnu mi àgò Mrs. Buki Popoola five hundred and fifty torí tá bá wo à ń sọ̀rọ̀ nípa olóyè tí Solomoni jọba lé lórí a sọ pé àwọn mélòó ló wà láàfin tó ti yé yín báyìí nísìnyí torí ọjọ́ mi gbogbo ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé wa olóyè tí Solomoni jọba lé lórí òun náà ni tá a bá ká gbogbo ẹ̀ papọ̀ àtàwọn tí wọ́n ń ṣiṣẹ́ ẹ̀mí yàtọ̀ sí wọn ṣàjò lóye five hundred and fifty so ẹni tí ó gba ìbéèrè wa ti ọ̀sẹ̀ òní ẹ a ó fi àtẹ̀jíṣẹ́ káàdì èyí tí ẹ ń lò a ó fi ránṣẹ́ sí yín akínyìn ti ọ̀sẹ̀ òní ó ti bẹ̀rẹ̀ náà nìyẹn báwo la ṣe máa wá ṣe lọ́sẹ̀ tòní ṣé àmọ́ pa sọ fún yín pé ohun tí akínyìn dá lé lórí náà ni pé gbogbo church activities tó bá ń lọ nínú iṣẹ́ ìránṣẹ́ yín ẹ pè wá ẹ jẹ́ ká wá ìyàsílẹ̀ ká fi hàn gbogbo àwọn ènìyàn kí wọ́n lè mọ iṣẹ́ ìránṣẹ́ tí ẹ̀yin yàn láàyò tẹ́ ẹ gbé dání ẹ jẹ́ ká lọ tá a bá lọ tá a bá padà dé èmi àtàlejò mi òun náà lẹ́ padà bá Akínsìn tẹ̀síwájú.